شر الأمور محدثاتها وكل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́mọba subhanahu wa ta'ala kí ọba akẹ́kọ̀ọ́ kí ara lè àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa ní àpapọ̀. ní tẹ̀síwájú lórí tíra tí à ń ṣàlàyé rẹ̀ lọ náà ní tá a mọ̀ sí usul sunna ti al-imam ahmad bin hanbal rahmatulah alayhi inú tí a ṣe lálàyé síwájú. Si òun náà ní ibi tí bàbá ti ṣàlàyé ipò tí sunna anabi muhammad sàlá táwọn sí hadith yẹ ipò tó wà sí alukur'an. tí a bá ti ṣàlàyé pé ní as-sunnatu tufassiru al-Qur'an nínú iṣẹ́ tí sunna táwọn sí hadith tí máa ń ṣe oní ẹni pé ní máa ń tú kùránì fún wa tá a bá fẹ́ tú alukùránì Karim á wo bó o ní kùránì ṣe ń túra wọn àwọn àfáà máa jẹ́ kó yẹ wá ní alukùránì yufassiru ba'duhu ba'do apá kan máa ń tú apá kan nínú alukùránì tọ́lọ́hún bá sọ̀rọ̀ kan ní ṣókínbì kan ó lè lọ́ọ́ ṣàlàyé rẹ̀. lẹ́kùnrẹ́rẹ́ níbòmí ìyẹn lẹni tí ó tó alukur'an tó bá rí àyà kan ó gbọ́dọ̀ mọ àwọn àtúmọ̀ ẹrú àyà míì tó tún jọ ẹ̀kọ́ tọ́nà ti sọ sókè ń ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó lọ wà nínú mi ó lọ wà nínú mi. bákan náà wà sunnatu tufassiru al-Qur'an bákan náà ni ahadisi anabiwa Muhammad sallallahu alayhi wa sallam a máa ṣàlàyé al-Qur'an fún wa pàápàá jùlọ ma jaa mujmalan fil qur'an ètò bá wà lódìndí nínú alukur'an torí pé ọ̀pọ̀lọpọ̀ òfin nínú alukur'an òdìndí bóò láti wá ṣe ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ níbo láti gbọ́ inú súnà ni. ọlọ́ni akíìmù sọ́lá ẹ máa kírun bóò láṣẹ kírun kí láwí láàyè kọ̀ọ̀kan súnà ni ó ṣe àlàyé ìfọ́síwẹ́wẹ́ fún wa. ọlọ́wọ́ sùfàánù wàtàlá ó ní wàhátù zaka ẹ máa yọ zaka bóò là á ṣe yọ sàká èèlò là á yọ èèlò là á ní lọ́wọ́ àsìkò wo là á yọ kí ni àwọn nǹkan tá a fi yọ gan inú súnnà náà ni àá ti rí bákan náà ọlọ́ọ̀ni walilahil walilahi ala nasi hijju libait man istata'a ilayhi sabila. ọlọ́run ṣe lọ́rùn èèyàn fọ́mọnìyàn tó bá ti lágbára kó ṣe hajj bó la ṣe hajj wa iṣẹ́ wo la láàyè kọ̀ọ̀kan nínú sunna anabi muhammad láti rí àgbọ́yé rẹ̀ àwọn òfin mi wà tí sọ tẹ́ wọ́n ti súnà náà dé òun náà tó wá sọ ìyẹn tó máa jẹ́ ìsàlékún ìfìdí ẹ̀ múlẹ̀ pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú àwọn wà ẹ̀ máa sòótọ́ ó wà ní Qur'an tabati irú ẹnu súnà náà yóò tó jẹ́ kó múlẹ̀ sí lọ́kàn wa ni. bákan náà àwọn òfin míì tẹ wá ń bẹ tẹ pé ní ìsàkọ́lá tí súnà tó bí tẹ̀sírí ìhà àwọn òfin bẹ tẹ pé súnà nìkan tẹ̀ ló wá fi rinlẹ̀ fún wa tó lè rí inú alukur'an al-karim àwọn yẹn náà wọ̀ jantirẹrẹ ẹ má lo nǹkan góòdì ẹ̀yin ọkùnrin nínú ìlànà anabi muhammad sallam nínú ọ̀rọ̀ ẹ̀ láti rí eléyìí náà wà nù alukur'an a lè rí ká ṣùgbọ́n lóun ti sọ lókùnbà tó lọ́n sọ pé ní ẹ̀tẹ̀ lọ́lọ́ ẹ̀tẹ̀lé òjíṣẹ́ rẹ̀. ẹ má fi irun kúrun ẹ̀yin obìnrin ẹ̀yin si sínú Kùránì ó wà nù ọ̀rọ̀ ànábì ńgbà tó ti wà nù ọ̀rọ̀ ànábì o ti wà n'o ngba kan tó ń pè ní ọmọ ìyá àkóòbẹ ó wá dọ̀ bin Mas'ud ngba tó gbọ́ pé Abdullahi bin o ka hadithi bi fi fi kunu. àtẹ̀ntì ńlá ẹyin fáwọn èèyàn àtẹ̀ntì ọgbẹ́yìn rẹ̀ tó ńlá àtẹ̀ntì yàtà tó fún yàn. arábìnrin sọ fún ibùdó ọ̀sẹ̀ òdì pé kí ló dé tó ń ṣépè fáwọn èèyàn pẹ́ẹ́kẹ́tì ní ṣépèlé ntánẹ́bì ṣépèlé àwọn ibi tọ́lọ́ ń ṣépèlé ọlọ́lọ́hún sọ ọlọ́lọ́hún sọ lọ́wọ́ kuran ọlọ́hún kuran ò rí ń bẹ́ẹ̀ ọlọ́hún sọ bẹ́ẹ̀ ìtọ́ ẹ̀kọ́ yìí wà pé Ibn Mas'ud òun ló mú ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ara rẹ̀ kí wọ́n á ní Ibn Mas'ud ò ṣe wọ́n ká àyà fún alukurani pé wa ma atakumu rasulu fakhudhu nítorí ìṣẹ́ bá mú wá báyìí ẹgbàá mu wa ma nahakum anhu fantahu tó bá ní ẹ má ṣe ẹ má ṣe ti wá nu alukur'an náà nínú iṣẹ́ tí sunna tó máa ń ṣe náà am في القرآن aman في القرآن lódindi sunna سنة fi àyàfi في nígbà mi gẹ́gẹ́ àpèjúwe tá a sọ fúnra wa ń jẹ ló nípa ẹ má jẹ òkú bẹ́ntẹ́ tí Qur'an sọ pé hurrimat alaykumul maytatu ìtàrí náà alukur'an ni kó gbogbo nǹkan òkú bẹ́ntẹ́ tẹ́ ẹ bá dú ẹ gbọ́dọ̀ jẹ ṣùgbọ́n sunna ló wá ṣàlàyé fún wa àwọn àdáyẹnrí àwọn nǹkan kan tánàbí òhìn látìlí ẹ eh, daman eh, illat dàmán pé àwọn ẹ̀jẹ̀ méjì kan wà maitatan wà dàmán pé àwọn òkun bẹ̀ntẹ̀ méjì kan wà àti ẹ̀jẹ̀ méjì tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó ṣe ní ẹ̀tọ́ pátá níbi ó ṣàlàyé ó ní àsámàkù ẹja àìpé tí kúránì sọ pé lódì ń di ẹ má jẹ nǹkan òkun bẹ̀ntẹ̀ ìsàyà àfi rẹ̀ ti wá nínú kínní pé súnà pé ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan bí ẹja tí ò ní ìdí dúdú ìdíje òun ló kú. wọ́n yí àdàlá ìlú alukur'an bàbá ní súnà náà ní àwọn àtọ́ka àlàyé alukur'an. wọ́n lè sàfi súnà ti kìyàsán ní súnà tọrọ bá ti rìnlẹ̀ látọ̀dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àtúnímọ̀ forí gbéyẹ̀wò ká máa kọ̀m̀pẹ́ sí ìròrí tiwa ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní ma kana li mu'mini wala mu'mina kò tọ́ fún mu'mini kan lọ́kùnrin bẹ́ẹ̀ ni ò tọ́ sí tóbìnrin idha qadallahu wa rasuluhu amra nígbà tọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ bá ti mófin kan wá an yakuna lahumul khiyaratu min amrihim ká máa gbé sírò rí ká máa ṣẹ́sì àyí tó bọ́pọ̀ lọ tí wọ́n mú gẹ́gẹ́ bí àwọn àkàgbà àdìsí mi léyìí ló bá làákàyè mu ilé ni òde kínní ló bá làákàyè àwọn abẹ́rẹ́ pé làákàyè ta ni làákàyè tiẹ̀ ni ò bá mu ó yóò bá tẹ̀mí mu fẹ́ pé làákàyè làwọn fi gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọlé kọ́ bá tẹ̀ pé ọ̀rọ̀ rinlẹ̀ kò bá làákàyè gbogbo wa mu ta là á fọ́ọ̀tì mẹ́wọ̀n jẹ́mọ́ kí là á fọ́ọ̀tì làákàyè là á fọ́ọ̀tì á sì gbẹ̀rí ṣùgbọ́n táwọn ṣe ni pé wọ́n fọ́ọ̀tì ẹ̀rí yẹn torí pé làákàyè wa tẹ́lẹ̀ gbogbo abádájọ́ alẹ́ òkúlù kọ́ ọ̀sìrọ̀ làákàyè wa kúrú gbogbo wa kàdájọ́ alẹ́ lọ́bì kẹ́sì tí ó rọ́ǹkì tẹ́ bá pọ́ndọ́ ẹ̀ níbi kan tẹ́lẹ̀ bá dé tẹ́lẹ̀ kan bá fẹ́ẹ́ ká sọ̀wá ń gọ̀ wá ni kò gọ̀yìn wa yóò ti ṣe kíni ó ti ju gbogbo ẹ̀ hundred yẹn lọ ká àbá ti ń sọ̀rọ̀ ìwọ wá dé sọ wá ó gbàdé pé làákẹ́ ẹ̀kọ́ ló mú wa kí ló ń fi sọ̀rọ̀ ẹ̀rí ni. a ṣe ìtìhámù ẹ̀kú linu àwọn aláwọ̀ á dá sọ́kọ̀dọ́gà tó bí àwọn àgbọ̀yé. ọ̀lẹ́sà fi súnà ti kìyà sún nídìí súnà tó bá ti rinlẹ̀ àìfi làákàyè gbé tọba retí làákàyè tí o bá gbé ọgbẹ́ làákàyè jù sílẹ̀ ni wọ́n máa fi làákàyè dá hadith ọmọ fi dájọ́ ẹ kò yẹ pé ìsìnàdù kan lẹ́lòmíì mọ́ o tí ó kàn pé àdìsí tẹ́ sọ yẹn ó bá làákàyè mu ó bá làákàyè mu ẹ̀rí tó rinlẹ̀ àbí ò rinlẹ̀ kò sí sókè ńgbà tó ti bá làákàyè mu lọ́dọ̀ tẹ ó ti ó ti rinlẹ̀ nu tọ́wọ́ sọ pé kò yín díẹ̀ já wo àdìsí wọn ò bá làákàyè mu kódà kò rinlẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ńgbà tí ti bá làákàyè tiẹ̀ mu kò rinlẹ̀ nu eléyìí ti súnà o wàlá àtúndìrọ́bù láhàl àmúfàlù bákan náà àní máa fi àpèjúwe ká máa fi nǹkan tó wà nù súnà àpèjúwe nǹkan kan pé ẹja fi jọ nǹkan báyìí nílà káyè tiwa wàlá àtúndìrọ́bù. naam wàlá àtúndìrọ́bù láhàl àmúfàlù àni wọn fi làákàyè gbé wọn àtúndọ̀rọ̀ kò bẹ̀rẹ̀ òkú wọn àwa. làákàyè lásán kọ́ la máa ń mọ̀ pé eléyìí ni tó tọ́ pàápàá jùlọ káyé súnà tán sọ́nbí ni ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tawhid lọ́tọ́ bá fi làákàyè gbé ọjà sínú ọ̀fìn bí àwọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ síwájú tí wọ́n sì tún wà lẹ́nìí bí àwọn àlùmọ̀tẹ́sílà àtàwọn ọmọ ìyá wọn lápèjúwe ẹni ìyá sàárè ń bẹ làákàyò rẹ bẹ fi gbé tí ó fi wá mọ̀ bó ṣe rí àbáná mọ̀lẹ́kà tá béèrè ìbéèrè lọ́wọ́ yẹn nu sàárè ń bẹ tí ẹ bá fẹ́ fi gbé làákàyò rẹ pé yóò fẹ́ gbà dànù ká ẹ̀jẹ̀ àwọn ìbò náà wàá gbà wọlé. nítorí ènìyàn ń fi làákàyè gbọ́rọ̀ tawhid à ń lọ́rùn afárá kan kọjá afárá òun ó fẹ́lẹ́ ju kíni lọ ju irun orí lọ ó sì mú jábẹ́ lọ káwọn filaka ìgbà bó onírú ẹ̀ ṣe wá wà bó lèyìn ó ṣe wá gorí ẹ̀ ọ̀pọ̀tẹ́ mi bá ń filaka ìgbérù nǹkan báwọn yóò sọnù. wọ́lá wọ́lá àwa àìsí fìfẹ́ ẹnu gbé ṣùgbọ́n táwọn ọ̀pẹ́ ẹni yìí o onísúnà ni ó tẹ̀lé súnà ìlànà ẹ̀dá onílẹ̀ pé ìnámọ̀ hùwà tìbá tó bá ti kàn rọ́ọ́ kékeré onísúnà dé o ọ̀rọ̀ ẹ̀sìn délé o pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn ìtìbá àjùwọ́lẹ̀ ní bàbá sílẹ̀ lámàdékìní làánú gbà wọlé. wàtárí kò lè háwà àgbẹ̀fẹ̀ ẹnu wálẹ̀ sí ẹ̀gbẹ́ kan àwa ṣe ti ọlọ́run bá fẹ́. wàmínà súnà nínú súnà náà aláàsìmà èyí tó pọn dandan lórí wa tá a gbọ́dọ̀ fi ṣeré. alẹ́tì mọ̀ntàràkà mí ni ha xisi látàn làmúyẹ̀kbálò ha. wàyúmínú bí ha làmúyàkùn mi ha. nínú àwọn nǹkan tó jẹ́ súnà tó pọn dandan lé pé téèyàn bá fi fílẹ̀ báyìí tí ó gbà á làmúyàkùn min ahliha kò sínú àwọn onísúnà o kódà kó máa lẹ̀ mọ́ra rẹ̀ kó máa lẹ́ra rẹ̀ mọ́ wọn. àwọn kan fa ọ̀rọ̀ kan láìpẹ́ mi lórí social media pé nǹkan mẹ́rin lèyẹn lè ṣe tó lè sọ yẹn di oníbídíà ìyapa mélòó ọ̀kẹ́ sọ̀rọ̀ mathematics ni ìyẹn lè yapa méjì ń gbà mẹ́ta kó má ti do ní kíni bídíà ó sì lè yapa ẹyọ kan ṣoṣo ó sì gbé fẹsẹ̀ ẹja wo ìwé nǹkan kan náà ṣe lórí mọ́sálẹ̀ nìkan ẹ wá mọ́ra kankan báyìí tó bá jẹ́ mọ́sálẹ̀ bá jẹ́ mílẹ̀ ùsùlù ńkọ́ àwọn àpilẹ̀ ùsùlù àlè sunnati wal jamaa ẹyọ kan péré ó lè mú yẹn sọdá ẹni yóò sun ní sunna kì í ṣe péye là ń wo bí nǹkan yẹn ṣe tóbi tó ni ẹni bàbá sọ pé nínú àwọn súnà kan wà dé pé man taraka minha khislatan ẹ tó bá fi ẹyọ ọ̀kan péré lẹ́ńbẹ̀ wàyúmínú biha tí ó gbàgbọ́ tí ó gbàgbọ́ làmúyákùn min ahliha àní kàkà wọn nínú rẹ̀ ní al-iman bil qadar kagbà gbọ́ khairihi wa sharri èyí tí ó kadara tó jẹ́ kádàrá kágbàgbọ́ wa sharri èyí tí ó da èyí tí ó da níbo tí ó da lọ́dọ̀ tiwa torí kò sí ntọ́lọ̀ ń ṣe tí ó da lọ́dọ̀ tiẹ̀ torí pé hakeem ọ̀jọ̀gbọ́n ni tí ń gbé nǹkan síbi tó ṣe ni tó yẹ ọjọ́ tí ọba sanwó nù ń sìn ṣé kádàrá tí bó ṣe ṣẹlẹ̀ sí ọsọ dá lọ́dọ̀ ẹ̀ kò dáa ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ fọ́ọ̀tì ọlọ́run pé ó ṣe wá ṣe báyìí yóò dùn ọ́ ìyẹn ló fà dé pé wọ́n ní ntí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí yẹn èyí ó sì àsọ́bùrọ̀ alal musiba ó ṣe sùúrù lórí kíni lórí musiba ni ṣùgbọ́n kó lè má pọn dandan pé àrídọ̀ alal musiba ó lè má yọnu sí ṣùgbọ́n tó ọ̀gbọ́dọ̀ má ṣe ní sùúrù ọ̀gbọ́dọ̀ ṣe sùúrù ọ̀gbọ́dọ̀ sísọ. So torí pé ọlọ́run ọba tó kọ́ hakim ọ̀jọ̀gbọ́n ni títí ti ń jẹ́ alihikima wisdom ọgbọ́n ni pé wádìí hussein fi mahali ká gbé nǹkan sáàyè tó yẹ ìtọ́lọ́ bá gbé nǹkan síbi tó yẹ náà nù tábà ní wàá ṣẹ́rì tó já burú nù kádàrá níta ń sọ ni pé fẹ́ni tó ṣẹlẹ̀ sí kò sí fún ọba tó ṣe kíni tó ṣe. kágbà kádàrá gbọ́. ìpele kan ní tó yẹ pé téèyàn ò bá ti ní kì í so ní súnà tó bá tiẹ̀ tako pátápátá pé kò sí oúnjẹ kádàrá ẹ mọ̀ pé kan nínú òpó gbàgbọ́ ni kọ́dàrú tó bá pátápátá òpó gbàgbọ́ rẹ di mélòó márùn ẹ tó kó gbàgbọ́ rẹ tó jẹ́ pínlẹ̀ gbàgbọ́ tó yẹ kó jẹ́ mẹ́fà di márùn di kẹfìrí eléyìí ó kó ó ti dágbére fún islam ni ìwé tó bá gbàgbọ́ lọ́nà tí ò yẹ kó fi gbàgbọ́ yóò ní gbàgbọ́ rẹ̀ kù yóò sì yọ kóònù súnà náà tàtàkó síwájú ni àwọn alkọdàríyà àwọn alkọdàríyà nínú àwọn fírọk nínú àwọn sẹẹtì tó jáde nínú islam lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbà ni tari náà sọhábà tí wọ́n ti kú bí ibnu umar radiyallahu anhuma nígbà tí wọ́n wá fún nírò pé ní àwọn kẹ́mọ̀ ti jáde ló bá sọ̀rọ̀ ìlú bá sọ̀rọ̀ tó jẹ́ ìlú Iraq làwọn alukọ̀dárí àti kọ́ jáde. wọ́n ní kò sí ti ń jẹ́ kádàrá pé al-amru unuf bá ń ṣẹlẹ̀ ní ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà. Ibn Umar radiyallahu anhuma nígbà tí wọ́n fún nírò yìí nílùú Mẹ́kà ó sọ fún ara pásírọ́ pé tẹ́ bá ṣe hajj tán tẹ́ ẹ padà dé lóyún ẹ sọ fún rú àwọn èèyàn bẹ́ẹ̀ pé iná ni mí ní parí mo jáwọ́ lọ́rọ̀ wọn àwọn náà jáwọ́ lọ́rọ̀ mi mo jáwọ́ ìtumọ̀ pé àṣìkan kan náà mọ ẹni tí ń takò kádàrá wọ́n á sọ fún wa pé ní òun fi ẹni tẹ́mì ń wà lọ rẹ̀ búra pé gbogbo ohun tó bá ṣe níjọsìn ọlọ́run nígbà hátà yóò mìíràn bèlè kọ́dàrú tí wọ́n gba kádàrá gbọ́ ó sì akọ́ ti pé torí pé mo gbọ́ tí bàbá mi ìyẹn Umar tọ́sán báyìí báyìí ló fẹ́ wàá sọ àdìsí Jibril bí àbáwọn náà jókòó ńjọ́ kan ní àlejò kan wá dé ẹ̀pọ̀rọ̀ kọ́dáró sí wàá nu àdìsí ó fẹ́ wá kó ti àdìsí náà tó wà nu sọ́yìn Muslim ẹni tí ó bá gba kádàrá gbọ́ irú ẹni bẹ́ẹ̀ ń ṣe mùsùlùmí tó bá gbàgbọ́ bí ó ṣe yẹ kó gba yóò di oníbèrè à. àrínú àwọn àjàbòrí yíya náà táwọn aláwọn gba kádàrá gbọ́ ṣùgbọ́n lọ́nà tí ò yẹ kán gbàgbọ́ bẹ́ẹ̀. àwọn sọ pé ní ọmọ èèyàn lè dá nǹkan kan ṣe gbogbo ẹ̀ pẹ̀lú kádàrá ni ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ ọlọ́run ti kọ pé yóò mọ ẹ̀ṣẹ̀ náà ni ẹ má bu ẹni tó jalè ọlọ́run ti kọ́ pé yóò jalè náà ni ẹ má ṣe kí ni ẹ má bò ṣùgbọ́n àjàbórí àtàǹsọ̀ yìí tán bá gbowó wọn ẹ no complain o àní rẹ́ni tó gbowó wọn gan filẹ̀ o. Umar bin Khattab radiyallahu anhu ani láyé nígbà tó wà ní khalifa mùsùlùmí á mú ẹnìkan wá ẹni tó jalè. irú ìròrí àwọn jàbùríyà yìí ni ó fẹ́ lò lẹ́ni tó jalè ń fẹ́ lò níwájú Umar Umar kò sí ṣe kò sáì àgẹ ọwọ́ ẹ̀ ni Umar ọlọ́run kádàrà pé wọ́n jalè wọ́n fẹ́ fi kádàrà kẹ́kọ̀ọ́ nídìí bí àkókò ní ìka bóun wí bọ́lá ṣe kọ́ nù Umar náà ti yẹ pé ọlọ́run náà ló kádàrà pé ká náà ṣe kí ni kàgẹ́ lọ́wọ́. tí ẹ bá ti fẹ́ lo kádàrá fún ẹ kádàrá là ń lò ṣe kínní à ń lò fún. a gbọ́dọ̀ gba kádàrá gbọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. bá a ti wá ní ọlọ́run ló kọ gbogbo nǹkan yìí ó fún wa ní àlùmọ̀ṣíà ó fáwọn èèyàn náà ní ká lè fẹ́ nǹkan fúnra wa ó fún wa ní al-ikhtiyar ká lè ṣúùsì nǹkan fúnra wa lọ́lọ́run fi ráhùn òjíṣẹ́ sí wa ó ṣàlàyé èyí tọ́ lọ́nà fún wa ó sì èyí tí ò lè kí ni tí ò tọ́ ó wá ní kámú kan. agbọ́dọ̀ gba kádàrá gbọ́ ìyẹn ló fàtẹ́ pé nínú akutubu la tawhid gbogbo tíra tawhid lẹ́yìn máa di táwọn afọ́wọ́ máa sọ̀rọ̀ kádàrá ń bẹ̀. anabi muhammad sallam nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ̀rọ̀ kádàrá nínú hadithi jibril tá a sọ fún wa lẹ́ẹ̀kan nígbà tó bi ànábì pé kí ni àwọn òpó gbàgbọ́ ànábì dákọ mẹ́fẹ̀ẹ̀fà yìí tó fi gbẹ̀yìn náà ni pé wà á tó mi nà bil qadar khairi wa sharri ọgbà kádàrá gbọ́ dáadáa rẹ ní àbí ti ó jẹ́ kejì. alimọ̀ bùnú Abi Zaid al-Qayrawani ara tó sọ nọ́ọ̀rọ̀ ìkànnì àwọn ẹni ìṣíwájú wa wọn ni al-imanu bil qadar abọ́dọ̀ gbà kádàrá gbọ́ khairihi wa èyí tó dá àbí èyí tó jẹ́ kejì náà ni ká gbàgbọ́ hulwihi wa murri èyí tó dùn ní àbí èyí tó korò wa kullu dhalik gbogbo ẹ̀ pátá o qad qaddarahu Allahu rabbuna ọlọ́run bá náà ló kọ gbogbo ẹ̀. wa maqadirul umuri biyadi ikọ̀ nǹkan ìpè bubu nǹkan ọwọ́ ọlọ́run ló wà wa masdarihi an qada'ihi ìpínlẹ̀ sọ́ọ̀sì gbogbo nǹkan àtọ̀dọ̀ ọlọ́run ni. àìgbà kádàrá gbọ́ ó ní ewu púpọ̀ láwùjọ wa àìmọye nǹkan tó yẹ pé ní ó di dàrú máwọn èèyàn lọ́wọ́ lórí ọ̀rọ̀ kádàrá tó wọn gbàgbọ́ tí nǹkan bá lè ṣẹlẹ̀ sí kò ní gbà pé àtọ̀dọ̀ ọlọ́run ni yorùbá lè ní ikú yìí èsì kú àtọ̀dọ̀ ọlọ́run ó ayé nú olówó ayénu òkè kájà á lọ́wọ́ ayénu ṣé sáwọn ajíyàn ká gbòkè nígbà tá àyè wa lọ́wọ́ sí ẹ wá chẹ́ǹjì ti tọ́lọ́hún ọ̀rọ̀ burúkú ni kí ọlọ́run ní kí nǹkan rìn báyìí àwọn yẹn sì yí padà ọlọ́run sì ń wò wọ́n rẹ̀ wọ́n sì rí ṣe tọ́lọ́run wá padà dé kínní kó wá ṣẹ mọ́ ẹ̀yin ò bá yẹ kíyèsí bẹ́ẹ̀ ni ẹlẹ́wọ̀n lọ́gbẹ́tọ̀ olúwa làṣẹ kò wá ṣẹ mọ́ tẹ̀yẹ́ wá ṣẹ ọwọ́ ikú gbóná ni kì í ṣe kú tọ́lọ́run olówó ayé nu kò wá sí nǹkan tí kádàrá bá dàrú máa yẹn lọ́wọ́ kò wá sí nǹkan tí ó ṣẹlẹ̀ sẹ́lòmíì kódà kébi pàjù ó lè ní ebi yé ṣe bi lásán ebi yé ṣe bi lásán bọ́mọ rẹ̀ sunkún jù bóyá pampers ni òtètè tú ni ọmọ tí ní ọgá kìí ṣẹkún lásán ẹ ti rí lóye bẹ́ẹ̀ rí tó ní ọmọ fúnra rẹ̀ ń dààmú kò síbi tí ó wà lè ṣèṣì tó bá bá yẹn kẹsẹ̀ ó gba ah, ìkànnì fẹjú mọ́ mi gẹ́gẹ́ kìí ṣe lásán torí fọ́jú àórí ẹ̀ sórí lásán ká fẹsẹ̀ létọ́ tó bá kọsẹ̀ kìí ṣe lásán. ó ti wá gbé gbogbo iṣẹ́ ọlọ́ gbogbo èkó bọ́lọ̀ gbogbo àpá yẹn náà ń ṣe. ẹgbẹ́ tá a lè mọ̀ tẹ́tí láti sọ náà nù pé al-insan huwa alladhi khalaqa af'ala pé èèyàn ló dá sí ara rẹ̀ àmọ́ tẹsílà ìròrí wọn tẹbi kọlá kọlá dàrúdà inú ìròrí wọn ni pé èèyàn ló dá sí ara rẹ̀ ẹ má sọ pọlọ ló dá ẹ kíyèsí wọn nítorí pé ẹlòmíì ò ṣe aburú sáwọn alọ́nà náà ló tún kọ aburú èèyàn ló dá sí ara rẹ̀ ṣé bẹ́ẹ̀ lórí ta ló dá ṣe téèyàn ń ṣe ọlọ́run ṣùgbọ́n èyí tó fẹ́ ká ṣe wà nù tó dá èyí tí ò ṣe kíni tí ò fẹ́ wà ìlànà alẹ́ sunnat wal jama'ah ìdákẹ́jẹ́ àwọn mọ̀tẹ́sílà náà jàbúríyà èyí tó dá sí ara rẹ bẹ́ẹ̀ èyí tó dá sí ara rẹ ìsọkúsọ lẹ́ ń sọ tẹ́ gbogbo ohun tí yẹn ń ṣe pátá ìyẹn gan ò ní option gbígbà kan ti dé lókun báyìí ni ẹ máa wo ìrọ̀lẹ́ burúkú o èyí ò ní option gbígbà kan ti dé kíni wọ́n ti dé lókun ni torí ẹ̀ lè búyẹn lórí tó bá ṣe kò lọ́pṣẹ̀ ìtọ́nà lóhun bóun lọ́ọ̀ sí lóhun mọ̀ rin tiẹ̀ nu ẹ̀kú ó dé àkejì táwọn alákọ̀ọ́kọ́ tọ́ba rẹ ni tí ò kírun ẹ má bù ú bọ́lọ̀ ń ṣe kọ́ tiẹ̀ nù. ara ń tán fi kọ́ ni pé ní alikọ́ òfìlíyàmì mọ̀kìfú fáfá kọ́ ọ̀làlàhù èyàn dàbí ẹni tájù sínú omi òkun ni tàti wá dè lókun tàti dè lókun ìgbà tó wá jù tó wá wọnú omi lọ kí wọ́n sọ pé ìyá ka ìyá ka àǹtẹ̀bùtà ńlá bẹ̀lẹ̀ mọ́ ìyá ó dé wọ́n ọkùnrin ẹ̀kọ́ mi kẹ́ ẹ lára o ní abọ́ olómi ọ̀sẹ̀ ní kàlára ẹni tẹ́tí di wọ́n bá ti jù sínú omi yóò máa ṣe kíni yóò máa ọbẹ̀ lọ náà ni ẹni báwo èèyàn ṣe rí nù wọ́n ti dì wá ẹni tó bá ti mu tiẹ̀ mọ́ bù wọ́n ti dé ìbáṣẹ́ ní wọ́n ti di tiẹ̀ nù wọ́n ti dípa kò lè kọ́ ìdánilọ́wọ́ máa mu nù ṣùgbọ́n ìkíní kejì wọn náà rìn ọ̀nà àánú èèyàn kọ́ ló dá ṣe ara rẹ̀ ṣùgbọ́n èèyàn ní í ṣe ìyẹn ló fà ń gbà téèyàn bá lọ ṣe ní tí ò dá yóò ṣe kíni yóò jìyà rẹ̀ nínú tí o gbọ́dọ̀ sako olọrọ kọdàrú wa àwọn tá a ní gbégbá gínú ọ̀rọ̀ kọdàrú yìí àwọn jàbúríyà ni àtàwọn mọtẹsílà ni kò lè ṣe àlìsúnà tó lè ti tako kankan nínú pẹ̀lẹ́ ẹgbẹ tó bá tako ó ti gbégbá gí. bákan náà ọ̀rọ̀ kọdàrú gẹ́gẹ́ bá a ṣe máa sọ fúnra lóòrèkóòrè táwọn afa máa ń jẹ́ kó yá pé sírùlá ìkọ̀kọ̀ kan ní tó yẹ pọ́lọ́ nìkan náà ló ní kò sẹ́ni tó mọ̀ kò sẹ́ni tí ó mọ̀ sọ fẹ́ni kejì pé mo mọ̀ kádàrá rẹ̀ ẹnu tó wá sí báwọn lè jọ ní súnà tó náà ti tako ìpìlẹ̀ kọ́dàrá wọn ni àwọn ọmọ kádàrá rẹ̀ wọ́n ti padà ní wọ́n tọ́ lọ́wọ́ mọ̀ tí ẹ̀kọ́ wọ́n sọ tiẹ̀ náà sọ tí ó ṣẹlẹ̀ sí ẹni jọ́ márùn-ún tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ká máa wò tẹlomi kí tó bá dọ̀la o ti ṣẹlẹ̀ àgọ́ báyìí ní sùn àgọ́ báyìí ní ṣègìní ní jì ẹ̀rí nǹkan báyìí ní jẹ ìtọ̀ báyìí yẹ ìtọ̀ báyìí ní tọ̀ ní láti sí sí ọmọ àrùn àgọ́ tí sì tọ̀ ìtọ̀ lánìí àgọ́ báyìí àgọ́ báyìí àgọ́ báyìí àgọ́ báyìí ní tọ̀ iye yẹn tí ó bá mi sọ̀rọ̀ rẹ kò sí ètò mọ́kọ́dà ọlọ́run bá subhanahu wa òun nìkan náà ló mọ̀ ọba tó jẹ́ alimul ghaibi wa shahada ọba tó mọ kọ̀kọ̀ àti àti gbangba sagbọ́dọ̀ nígbàgbọ́ sí kọ́dàr bákan náà wà tasdiqu bil ahadithi fi gbogbo àwọn ahadithi tó wà nípa ọ̀rọ̀ kọ́dàr agbọ́dọ̀ nígbàgbọ́ sí agbọ́dọ̀ nígbàgbọ́ lókùngbà tó rí lẹ́bẹ̀ẹ́ ọgbà pé bọ́lọ̀ ń ṣe dànù àwọn nǹkan tó dá tọ́lọ́n ṣe kọ́ nǹkan bó ṣe kọ́ ni ọlọ́run ní iná ọlọ́run ní wàkúlà ṣẹ́yìn khalaqnahu biqadar gbogbo nǹkan pátá adá pẹ̀lú kádàrá ni agbọ́dọ̀ gba kádàrá gbọ́ àti gbogbo àwọn àhàdíìsì tó wá lórí ẹ̀ bákan náà wàl ìmánu biha agbọ́dọ̀ nígbàgbọ́ sí láàyò kọ́ọ̀lù límà tí nǹkan bá ṣẹlẹ̀ ọ̀gẹ́ nítorí kí ló fi rí bẹ́ẹ̀ nítorí nítorí tó ń béèrè yẹn kí ló fẹ́ fi ṣeun ọ̀fẹ́ ta kọ́kọ́ dára ni ó sì lè jẹ́ bẹ́ẹ̀. anábìá Muhammad sọ̀rọ̀sọ́lá ó ní alimumin alkawi mùmíní tó lágbára tábà ní mùmíní lágbára agbára tá a kọ sọ ní alkuwatul imaniya agbára ti gbàgbọ́ agbára àdìsọ́kàn tó lágbára mùmíní tí yóò pé tàwọ̀hídì rẹ̀ dúró déédéé mùmíní tó lágbára ni anábì ní mùmíní tó lágbára khairun olóore wa ahabu ilallah ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ ju minal mùmíní tọ̀hìf ju mùmíní tó lẹ́ lọ nígbàgbọ́ àbí tara anábì pé wàfi kullin khair àti kíní kejì wọn náà ló lóore oore wọn kàn pọ̀jù ra wọn lọ ni ìyẹn pé kò sí mùmíní bó ṣe wò ó lẹ nígbàgbọ́ tó táàfìwé ta ni kèfèrí tẹ àìmọye kèfèrí tó dájú mùsùlùmí lọ níbi kíni ìsọkúsọ ọ̀rọ̀ ni káìkọ kan ara mú ròyìn kẹkẹ àmì kèfèrí mi tó mọ̀wé jù tọ̀ ó lè mọ̀wé jù mùsùlùmí lọ ó lè lówó jù mùsùlùmí lọ pẹ́kọ́ ló dá jẹ́nẹ́rálì níwà lẹ́sìn kò sí ní tó jọ lọ́lọ́ ní mùmíní tó lágbára láì ìgbàgbọ́ àbí lára ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ju mùmíní tó ṣe kíni lọ tó jẹ́lẹ̀ lọ ṣùgbọ́n kíní kejì wọn ló lóore lẹ́ẹ̀lẹ́ fi wẹ́ta ní kẹfẹ́rì àníbà lóko iris alama yanfauk wá sojú kòkòrò lórí ntí yóò ṣe é láǹfààní mùmíní gidi nu ọ sojú kòkòrò àti bá ṣe nǹkan yìí yóò ṣe mí láǹfààní ọ̀yọ̀kẹ́ bọ́lá máa ṣe kọ́nà ni ó já sí ìsìkìrì yẹn gbọ́ ìsìkádàrà gbọ́nu a ìmọ̀ alówó yóò ṣe mí láǹfààní ọ̀wá ń ṣiṣẹ́ tí n bá nímọ̀ yóò ṣe mí láǹfààní ọ̀wá ń lọ kẹ́kọ̀ọ́ ọ̀n ṣe tí ó ṣe kíni tí ó ṣe é láǹfààní nu wọ́n torí pọ̀ nígbàgbọ́ kọ́ wá káwọ́ gbéra wọ́n lè ata àjà mọ́kàgàrà láti wá tí ó ṣe é láǹfààní anabi wa sọ pé ní ìfàyín àfọwọ́bàkàṣe ìyẹn pé tí kankan bá wà ṣẹlẹ̀ sí ẹ mọ wàá sọ pé ní lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe kìrà kìtà tọ́tí wádìí tí ó ṣe láǹfààní tí kankan bá ṣẹlẹ̀ sí ẹ mọ pé anabi sọ pé ní kọ́dọ̀rọ̀ lọ wà máa ṣe á fàl. anabi ni wọ́n sọ pé ní láwọn á ní fàl tó kádà làkàna kádà òun bá sì kí n má ṣe báwọn o kí n báyìí kò bá sì lọ báyìí o òun bá sì kí n má jáde lónìí o tí n bá ti mọ̀ pé ìní ta ni òun bá pé kí n má ṣe báyìí o kí n má pé tí ó já sí rèé. Ànábì ní ká má sọ yìí òun kí lè mọ̀ tọ́nà yẹn fi léwu. ó takò kádàrà ìtumọ̀ pé tọ́nà ti òun fọ́ tẹ̀ pé káyọ̀ mo ṣe báyìí ni kò bá mọ̀ báyìí. Ànábì ní ẹ má sọ pé law anni fa'altu kadha làkàna kadha ah ǹbá mọ̀ ní kí n mọ̀ ṣe báyìí o tí n bá sì ti mọ̀ ní kí n mọ̀ wò kí n ti wá látàná o ah ọ̀n mọ̀ pé òní bá wọn lélẹ̀ ni o nítorí wá gbowó mo sì ráyè lánàá o ọba àwọn bílẹ̀mù ara rẹ̀ lọ́wọ́ àti pé ìtọ́ ṣe yẹn náà ọ̀ṣojú kòkòrò dáadáa ni ọ̀sìn musa bàbí ọlọ́run sì kọ́ bá mi. anábìyàn alákin kólmá ṣá allah qadara Allah wa ma sha'a fa'al sọ sọ ntọ́sọ pé bọ́ọ̀lù ń ṣe kọ́nu ntọ́lọ́ ń bá sì fẹ́ ni ó ṣe kíni ni ó ṣe. fa inna Allah torí bàbá ni ẹ ń ṣe bẹ́ẹ̀ ń bá ṣe bẹ́ẹ̀ ń bá ṣe bẹ́ẹ̀ taftahu amala shaitan ìmọ̀ sí ọ̀nà ẹlẹ́fẹ̀ ṣùn kò rí ṣe aburú rẹ̀ ṣe. ìyẹn ta kọ́kọ́ dára ni ìtumọ̀ bọ́ọ̀lù ń ṣe tóun kápẹ́ tí wọ́n bá gbé bá mi ni ò bá ṣe kíni ni ò bá tó ayé pé ǹbámọ̀ ni ǹbámọ̀ ni ǹbámọ̀ ni tá a máa ń sọ ká máa kíyèsí dáadáa kọ́ ẹ pé mi à á ti fi ń takò kọ́dọ̀rọ̀. bàbá ní ọ̀la ayò kọ́ọ̀lù límọ̀ tọ́lọ̀ ń bá kọ̀ǹkan ni kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ wàlà káyìf báwo ló ti wá ṣe léyìí báyìí kí ọlọ́run ti wá ṣe léyìí báyìí kí ló tó wá ṣe báyìí. bàbá ní àníṣe wà ìnàmọ́ ó wà tẹ̀sídẹ̀ẹ́kù táfìmù kó ní súnà lèyàn níbi ọ̀rọ̀ kádàrá tẹ̀sídì ikú yóò gbà lódodo tọ́lọ́run bá ti kọ́ wal ìmánu biha yóò gbàgbọ́ waman lam ya'rifu tafsir al-hadith a ní ẹni tó jẹ́ wípé àlàyé hadíìsì kan tóun ò bá mọ̀ kagbọ̀ yìí o ìwọ lọ́ọ́ mọ́ wàyẹ̀ bùlùkùhù àkìlò àlàyé hadisi kan tí làákàyè nìkan ò bá gbé tí làákàyè kan ò bá gbé àlàyé wọn fakọ̀dì kófì gbọ́rọ̀ yìí o àwọn èèyàn kan ti tó ẹ tán ti lọ síwájú tiẹ̀ tán nímọ̀ jù ẹ lọ ayẹ kan lè wà lásìkò tó wà tán wà lọ́nà òdodo tán ṣe kíni tán nímọ̀ jù ẹ lọ làákàyè tiẹ̀ ní ògbé kí wọ́n lọ ṣe ọ̀rọ̀ rẹ ti wá wà mí fásitì àlù àlà zikir nkuntun la ta'lamun tọ́wọ́ bá mọ nǹkan lọ́bọ̀n tó mọ̀ ṣùgbọ́n ẹlòmíì ó jòwó kálí pé ẹnìkan ò lè tú kíní kan fún mi ọ̀nà àánú bí ṣe máa wà nù bí fẹ́nu ṣe máa ń bẹ̀rẹ̀ nù. tí làákàyè bá gbé hadith kan àìmọye wo sẹ́ńtúrì tí wọ́n wà sígbà sánàbì sí lọ àmì àbá àdá ti sọ síwájú kò wá níbẹ̀ padà sí lànà àwọn ẹni síwájú làákàyè tiẹ̀ tí ògbé ní òsèkínní yóò fẹ́ fi gbé yóò wá tútù kùtù àbí kó gbádànù kẹ́bí ṣẹlẹ̀ sáwọn tẹ́sílà àwọn ahadith àbí ayatul qur'aniya tó ní í ṣe pẹ̀lú asma wa sifat àwọn okọ̀ ọlọ́run àròyìn ọlọ́run làákàyè wọn ò gbé wọn bá kúkú àbándọ̀ ẹ̀ wọn bá kúkú yí mi padà wọn ń tu sí ní táwọn fẹ́. eléyìí nínú ọ̀nà tí máa ń fa ìparun fún ni tí làákàyè ò bá gbé bá ní fakọ̀dì kúfì kí ló ẹni bẹ́ẹ̀ má dààmú rẹ̀ jìnnà àwọn kan ti ṣiṣẹ́ léde kí ni wàá ṣe yóò padà sí lánàá wọn yẹ pé àwọn tán nímọ̀ tán pé nímọ̀ tí mọ̀ wọn dúró déédéé ti ṣíwájú. ìròrí wọn àgbọ́yé wọn láfi ṣe kínní láfi tú. gẹ́gẹ́ bí Abdullahi bin Mas'ud bó ṣe sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ní ittabi'u ẹ tẹ̀lé àwọn tó ti ṣíwájú yín ni ẹ ẹgbọ́yé bá ṣe gbọ́yé wàhálà tẹ̀bùtẹ́dì rú ẹ má dáadáa dálẹ̀ lọ́wọ́ ara tí ara tí mo dáadáa dálẹ̀ pé kéèyàn ò pé kẹyì ẹ̀lákẹ́yìn òǹgbẹ wá fẹ́ tu ní tu tiẹ̀ ọ̀nà tó gbà tún yẹn sì ó di tó mọ̀ fi tẹ̀sí tẹ̀mí ó tún mọ̀ tẹ̀lé Ibn Mas'ud sọ pé wàhálà tẹ̀bùtẹ́dì rú ẹ má dáadáa dálẹ̀ lọ́wọ́ ara yín fàkọ́dí kù fi ìtun nǹkan ti lọ síwájú yín gbogbo bó o lè lè ṣe rí bó o lá ṣe ṣe bó o lá ṣe bó la ṣe rìn gbogbo ẹlẹ́dẹ̀ẹ́ kínní náà ti ṣe é lẹ́dẹ̀ẹ́ yín eléyìí ni súnà o kí ẹ má gbé kó má gbọ́kànlé làákàyà ara tiẹ̀ torí pé yóò sọ ntẹ́nìkan ò tíì sọrí anuba Muhammad sallallahu alayhi wa sallam ó yẹ kó yọ nínú hadith kan tó wà nù Muslim anabi ni àwọn kan padà dé yóò hadithunakum tí wọn bá yín sọ bí màá là tẹsánmọ́ o àǹtún wàhálà àbá òkun ní tẹ́yìn ò gbọ́rí ẹ̀yin kọ́lẹ̀ lè kẹ́ kọ́lẹ̀ wàá gbọ́rí ẹ̀ bàbá bàbá yín náà ṣe kíni wọn gbọ́rí wa iyyakum wa iyyahum ẹ̀yà ṣe kíni ẹ̀yà àgò fún wọn títí máa ń fa náà rèé kí ẹ máa fi ọpọlọ gbé ọ̀rọ̀ ẹ̀sìn kó má wo ohun táwọn tí wọ́n dáa jù lọ síwájú tiẹ̀ tán dólé lórí oríṣiríṣi láàmú rí táyìn ó máa ṣe eléyìí tí ò bá mu ni. bàbá fi sọ fún wa pé ní wàmọ́ làmú yá àrífò tafsir al-hadith ẹni tí ò bá má láàyè lórí ọ̀rọ̀ kan nù hadith ni àbáyà Qur'an tí ò bá má láàyè tí ò bá má ń tó tí ò mọ ìgbékalẹ̀ rẹ̀ tí ò mọ àgbọ́yé rẹ̀ kó má bọ́dá ara rẹ̀ ju fàkọ́dé kófì àyẹ̀ ṣiṣẹ́ lẹ́dẹ̀ẹ́ kó padà sí táwọn yẹn kí ni àwọn àfa ẹni ìṣíwájú sọ. wà á kàmáláhù àti ṣe wà ó kàmáláhù àti bá a tú àti ṣiṣẹ́ yìí dáadáa dé fa àlẹ́yìn ìmánu bi ìtòkù fóònù kó ṣe kí ni kó nígbàgbọ́ sí kó nígbàgbọ́ sí ẹ̀rí pé ńgbà táwọn àlùmọ̀tẹ́sílà yìí dé táwọn gbé ẹ̀sìn sọpọ̀ lọ tiwọn ìtàn sàhábà ò sọ táwọn tàbí yóò sọ àwọn àtibáwò tàbí yóò sọ làwọn ṣe kínní àwọn padà wá ń sọ. torí pé wọ́n lò lànà tí ń ṣe lànà tó yẹ kán lò. tí làákàyè ọba ti gbé kó wọn táwọn ẹni ṣíwájú wa sọ wọ́n sì gbọ́ yìí kó juwọ́ kó gbà وتسليم كوسي جوله أني مثل الحديث الصادق المصدق. gẹ́gẹ́ bí àpèjúwe àbáwá má pèjúwe wa gẹ́gẹ́ bí àdìsí asọ́ọ̀dì kìlìmọ̀sídòk àdìsí wo ni àdìsí asọ́ọ̀dì kìlìmọ̀sídòk àdìsí abdullahi bin masoud radiyallahu anhu tó ní gbọ́tà anábì sọ fáwọn ó wá ní anábì tó sọ̀rọ̀ yìí asọ́ọ̀dìkù olódodo ni olódodo ni ìròyìn yìí ànábì gbajúmọ̀ pẹ̀lú ẹ̀kọ́ tiẹ̀ tó dà nábì ni olódodo ni ìyẹn ló fa lóòjọ́ tó nábì sọ fún ara mọ́kà pé mo ṣe kó yín jọ yìí ó fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn nígbà tó ti ṣẹ̀ṣẹ̀ dé tí wọ́n fún yín nírò pé àwọn èèyàn kan kógun bọ òkè yìí ló bò wọ́n lójú ló kárí wọn wọ́n wà lẹ́yìn òkè tó ti ń gun ẹṣin kúrò àkúmọ́bọ̀ tó ń bọ̀ àbá àjagun lọ́fẹ́ wájà wá lógun mọ́kà yìí sẹ́gbà kódodo musa bẹ́ẹ̀ nígbà ni a a mọ̀jà rọ́bù náà àlẹ́yìká kẹ́lẹ́bà kọ́tùn àbárọ̀ nígínní lọ́wọ́ ẹ̀rí olódodo mọ́mọ́ ànábìsí. alimọ́sídùkù bíbí ni wọ́n sì ṣe gbé àdìsí yẹn wọn náà wọn náà lẹ́nu pé bóyá òun lẹ́lẹ́kẹ̀ẹ́ nìkan nínú arba'una nawawiyya pé olódodo tẹ́yí á sì gbà lólódodo ìyẹn lè jẹ́ olódodo ń gbà mí kán pẹ́ lónírọ́ olódodo tá a gbọ́dọ̀ gbà lólódodo. ó ní irú àdísì yẹn sì tí lákẹ́yọ̀ bá gbé ọjọ́ wọlé lákẹ́yọ̀ kọ́ la fi ń sẹ̀sìn wá àyè lẹ́sìn. kí ló wà nù àdísì wọ́n lánàá mi sọ pé ní yujma'u khalqu ahadikum fi batni ummihi arba'ina layla aw yawman ó ní ogójì ọjọ́ náà fi kó ẹnì kọ̀ọ̀kan jọ sínú ìyá rẹ̀ ẹnì kọ̀ọ̀kan yìí nọ́ọ̀tì fatan ní omi lọ́gbọ́ àtọ̀ súnmọ́ yakunu alákọ̀tán mísìlá dálík ogójì ọjọ́ míì yóò fi di ẹ̀jẹ̀ kíkì suma yakunu mudigatan mithla dhalik ogójì ọjọ́ mi yóò fi di bá a ṣe ẹran ogójì ọjọ́ mẹ́ta ó di mélòó one twenty days hmm? àbí mẹ́ta àwọn mi dẹrẹ pé mísúlùmí sáálì kẹ pé ogójì ọjọ́ náà ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yóò ṣẹlẹ̀ gbẹ́tọ̀pọ̀lọpọ̀ àfáàdó lérò pé ogójì ọjọ́ kọ̀ọ̀kan nìkan kọ́ wọn síbẹ̀ súnmọ́ yorùsálù ilé yìí mọ́làkù ìgbà yẹn náà wàá rán màláìkà kan wá fàyọ̀nfàkò fi ìró ìgbà yẹn náà wàá fẹ̀mí sí lára ìyẹn ló fà làwọn afáfin múdájọ fíkìú jáde pé ọmọ tán bá lọ sẹ́yìn rẹ̀ ní ẹ̀yìn oṣù mélòó oṣù mẹ́rin kílá ẹni ẹ ṣe ó pààyàn bìfọ́ ọgbà yẹn kọ́ ẹlẹ́ṣẹ̀ náà ni o oṣù méjì kọ́ gbọ́ yẹ o oṣù mẹ́ta mo tún dọ̀tún ni pé èmi ti dé ara rẹ̀ gbogbo tá àkọ́kọ́ yẹn lẹ́sẹ̀ ńlá lè yẹn jẹ́ ṣùgbọ́n ètò alágbára jù ní nígbà tí o bá ti kóṣù mẹ́rin hadisi iná o ọba ní irú hadisi ẹ wọ́n mọ ara nǹkan tí èyí ò fẹ́ sí gbọ́ yẹn ṣùgbọ́n tí làákàyè ọba gbé torọ́ ọ̀dẹ́ nù yá kí ni wọ́n ṣe ọba fi yẹn ṣàpèjúwe ni òbó ní sùn ó ṣe ṣe kí ni wọ́n ṣe ń tiẹ̀ ọ̀gbàgbọ́ náà ni wọ́n wàá fẹ́mi sí lára fàyú umaru bi arba ikẹlìmọ́tẹ́ni àwọn apá láṣẹ nǹkan mẹ́rin kan apá màláìka láṣẹ nǹkan mẹ́rin bi katibi rìsíkìhì èlò lẹ́ni yóò ní láyé subhanallah arísìkì tẹ́lẹ̀ omi bẹ́ẹ̀ kú lórí ẹ̀ ti kọ́ iye tí ó nílẹ̀ o ò bá jórí yàn kó gbégbé gbúgbé ìtọ́ ọ̀bá ní ní ọ̀sẹ́kìnní ọ̀nìní náà ni tí yẹn bá fi lé ìpẹ́ ìtẹ́ yóò jẹ́ yóò débẹ̀ kò ní dààmú jù kò ní wá rísìkì lọ́nà tí ò tọ́ anabi muhammad sallá ó ní iná ruhal kudus ó ní alimọ́lá kojú yẹn afáàtẹ́ kò sí mi lára jẹ́ fi wá àyè sí mi lára pé ní ẹnìkọ̀ọ̀kan kò ní tí ì sékìní kò ní lọ́jọ́ tí ó lò láyé pé ó àtàyè sẹ́kìmílá rísìkọ̀ wù tí èdìyẹ tọ́nà yóò sékìní. yoni yete yoni téèyàn nduoli ní gbà àdúró ah, lé iye tó yẹ kó ní ní yóò dúró ní. wọ́n kọ wà ti ko ta ti ko lati nu ya re nígbà tí wọ́n á bí ah, àwọn ni ẹ̀kọ́ ìpè. E, ẹ̀rí pé òrọ́rùn wọ ni ni wọ́n á rìn káàkiri kọ́ni atúnárí lóyìn gbóúnjẹta àkànná àtúndé lánàá a náà rí lọ́jà sùn àní àjọ nájà ni ni wọ́n á rìn káàkiri. ṣèbí yẹ kó yí fún nọ́mbà azalẹ nǹkan tí ó mọ fún nọ́mbà rẹ àbí ẹ lélẹ o ẹ kàn rí náà ni fáyọkẹ́ mi tó ti kú wọn wá lọ níbo mi kó lọ rìtírìfù nọ́mbà yìí tí ò bá rí sẹ́ẹ̀tì rẹ̀ mọ́mọ́ ẹ̀sùn pé ìrọ̀lẹ́ yorùbá wà ní ọjọ́ rẹ̀ ò pé ni àwọn pé táwọn sọ yẹn tó burú ni pé ntọ́lọ̀ ń kọ́ àwọn yẹn kan yí padà bákan wà ámàlì iṣẹ́ wo ni ó ṣe láyé akọ ṣèkí yọ́n àwòsàn ìdù olórí ibú ni ó jẹ láyé ni àbí olóríire gbogbo ti wà lákọọ́lẹ̀ anabisa yàtọ pé mo fi ẹni tí ẹyẹ pé mo búra pé ní ẹlòmíín nù yín yóò máa ṣiṣẹ́ ọmọ àlùjẹ́nà tí ó fi kú déédéé ìṣísì kan tí èèwọ̀ bẹ̀ fàyẹ́sì fi kọ́ alẹ́ yìí kìtàbù ìtọ́ ti kọ́ tó wù ọ́ mọ́ yóò bá gba wájú fàyà amalu bi amalẹ àlè náà yóò bá yóò bá ibiri yóò bá ṣiṣẹ náà fàyà di kúlù ha yóò bá wọná kọlọ̀ kó sọ wá ń bẹ̀. àwọn àáfàá ní àdìsí yìí máa ń dẹ́rù bá àwọn àáfàá ìsìn ni. tó pé kálukú ọmọ ibi tí ó bọ́rọ̀ rẹ̀ já sí. àdìsí àdìsí bínú mọ̀síwìdì àwọn sálàfù á bẹ̀rù rẹ̀ gan. bákan ló wà ní àdìsí pé fa inna ahadakum ó tún wà nù yín man ya'malu bi amali ahli an-nar tí ó máa ṣiṣẹ́ nẹ́bọ̀sà tó yẹ pé yóò kù sáta kó wọn náà fayasbiqu alayhi al-kitab yóò bá àkọọ́lẹ̀ tó ń wò mọ́ tó ti kọ́lé ọba gbọ́wájú fa ya'malu bi amali ahli al-janna yóò bá ṣiṣẹ́ ọmọ àlùjánná fa yadkhuluha yóò bá ṣe kínní yóò bá wọ̀. ibi láti rí i pé ní ọ̀rọ̀ kádàrá lágbára àbánirú hadisi kẹ́nìkan wá tako yóò kó lórí sunna torí pé pínlẹ̀ sí ni wọ́n tako irú hadisi àwọn kankan wà tó yẹ pé ọmọ òkè làákàyè ò ní gbàgbọ́ rárá o ọ̀ ju ni ọ̀ sì tẹ̀ akílù ẹ̀ mú ẹ̀bi ẹ̀bi ọ̀fi lo làákàyè làákàyè mi ló ní ford torójọ tó bá gbé làákàyè lókè tó gbẹ́rì sí sálẹ̀ ọ̀dọ́mọya mọ̀ tẹ́sí lánàá ìtumọ̀ pé làákàyè wa pé ju kíni lọ ẹ̀rí lọ. ẹlòmíì tó máa ń fún ní nẹ́sùn bẹ́ẹ̀ tó máa ń gbé ẹja gbọ́rọ̀ ẹ̀ sí làákàyè náà ó kéka tí a gbé sí làákàyè tó bá takò làákàyè tiẹ̀ ń sìn ìtumọ̀ pé àgbà ọ̀rọ̀ yẹn dànù tó sì wà nù àwọn alimọ̀tẹ́sílà àná sọ pé tílà káyé bá ta kẹ̀rí. àwọn gbèyẹ̀wò nígbà tó padà sí atótúnú lọ gẹ́bí alimami afọ̀nkẹ́bí fákàrò rọ́síkọ́ ni tó sọ nígbà tó sọ lọ sọ́bọ̀ ní tó padà gbọ́dá fún ẹni pé làákàyè láti kíni làgbọ̀nà nítorí làákàyè láàánì láàfi dẹ́rì mọ́ nígbà tá a bá ní làákàyè ní fọ́ọ̀tì àyípa àlè dá ẹ̀rí mọ̀ mọ́nu ẹgbọ́rọ̀ wọn argument wọn ibi tán lídìí ẹ̀ sínú. làákàyè là á máa ń gbé láfi máa ń kọ́ ilé ìtọ́kùtọ́ tí a bá tọ́ pé ẹ̀rí là á gbé lórí làákàyè àyè pé làákàyè ṣe kínní ẹ̀rí tó ju làákàyè lọ ni bẹ́ẹ̀ ni làákàyè là á fi mọ ẹ̀rí là fi mọ tó àti tí ò tọ́ ẹgbẹ́ tá a fi mọ tó àti tí ò tọ́ òní òní ó lékè ilé ìyọ̀rọ̀ sọkúsọ ni nítorí bá ti wá ní ọ̀rọ̀ tí làákàyè ò bá ti gbé bírò ọ̀rọ̀ kọ́dàrú báyìí àá ṣe kínni àá gbé làákàyè wájú sílẹ̀. wà mísìlù mà kánà mísìlù fìlì kọ́dàrú. àti tó bá tún jọ ọdún ń ta sọ nínú ọ̀rọ̀ kọ́dàrá. wà mísìlù àhàdísì rúùyà tí kò lè ha. a ní àbí àhàdísì rúùyà àdísì rírí ọlọ́run. àdísì rírí ọlọ́run pàápàá jùlọ lọ́jọ́ gbẹ̀ndé alikiyama tí anabi amusa sallá ó sọ nù rìwáyà kankan ìnẹ́kùn sàtàrọ́ọ̀nà rọ́bàkùn ẹ̀ rí ọlọ́run bá yín lọ́jọ́ gbẹ̀ndé alikiyama kama tàrọ́ọ̀nà kọ́mọrọ́ fi laylatil badr gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí òṣùpá òṣùpá ọjọ́ kẹ̀ńlá ó wà nù rìwáyà pé látọ̀dọ̀ múnàfẹ̀rọ̀ yàtẹ̀ kódà ẹ̀ ní tira yín láti ṣe kíni láti rí ẹ̀kọ́ tó gbàjọ́ kẹrìnlá ọmọ kókó tá a gbé dání náà ṣe kíni yóò rí tó tún bá sẹ̀ lẹ́jọ́ kíní jọ́ kejìlá lẹ́mọ́tì rí báwọn àkómọ̀ rí ẹ̀kẹ́ lẹ́mọ́tì rí ṣùgbọ́n ṣùgbọ́n apájọ́ kẹrìnlá gbogbo èèyàn ní òrí ọmọ ìkíni ọmọ ìpè dádì sí i tó bá ti rí ń sánmọ́ àbí ní òní kó tó rí ànábì ní bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀rí ọlọ́run ọba a mùsùlùmí ni o ẹni tó bá jọ máa lù jẹ́nà ẹ̀rí wá lórí ẹ̀ a nílò eléyìí náà ó gbọ́dọ̀ ta kó bí àhàdí ṣe wá bẹ́ẹ̀ náà ni àyà Kùránì pọ̀ lórí ẹ̀. wọ́n ní wà ń sábàtà wà ń nábàtà anil asma kódà tó bá gbọ́ nǹkan tó yẹ pé ah bí kí yorùbá ní eléyìí ó gan létí àyíbò àbíbò ni wọ́n sọ ó korò létí etí ẹ̀ ló ti korò wọ́n á nígbà tó ti wá korò létí ẹ̀ nǹkan ò wá tọ́ mọ́nu kọ̀rọ̀ yẹn korò létí bí ọ̀rọ̀ tàbí sàpèjúwe ń jọ o ìsìsì kó sínú tá a mú ká tó wá tì mọ́ ká tó sọnù ó korò létí kódà kòkòrò létí tiẹ̀ sẹ́ẹ̀rì sáà ló mú wá ẹni tó bá jẹ́ onísúnà kí ni ó ṣe yóò jó lẹ́bẹ̀ ni. kàkà gbọ́dọ̀ korò létí nínú tẹ́ẹ̀rì mú wa o kódà bó korò létí ẹni tó gbọ́ wàstáwó haṣàmì ni ha àbókàkùnkà àjòkè àìrú ọ̀rọ̀ wo nu ọwọ́ àpàdà mọ̀ pé ìpínlẹ̀ ọ̀rọ̀ yìí ẹ̀rí ni ọjọ́ wọlé ni o. ọ̀rọ̀pọ̀ lórí ẹja ń tirẹ́rẹ́ àpèjúwe sì pọ̀ nírú àwọn kan tó rí báyìí. wàstáwàṣà mi ni ha alimustami ẹni tó gbọ́ tó gbà á ah, òun ò lè rí wọ́n lọ gbọ́ rí sẹ́ẹ̀rì ni àbí ọ̀rírú ẹ̀rí bẹ́ẹ̀ ni níta bá tẹ̀ pé lọ́rọ̀ tawhid ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kọ̀kọ̀ ni ọ̀ọ́lẹ́rì tẹ́lẹ̀ náà níta fi pé ń náà nù. kani ní àwọn mọ̀lẹ́ka méjì wa béèrè nǹkan lọ́wọ́ ẹni tó ti kọ́ ní òrírú ẹ̀rí ọ̀ lérí náà tẹ́lẹ̀ àbí ẹ̀ lérí rú ẹ̀rí àbí afárá téèyàn gbà lọ́jọ́ gbẹ̀dẹ̀ alìkìyàmọ̀ ó fẹ́lẹ̀ ju irun orí lọ ó mu jàbẹ̀ lọ yẹn òrírú ẹ̀rí ẹ̀ orí tẹ́lẹ̀ náà ni ó gan létí kò gan létí o tó bá sì gan létí tọ̀ ó gan létí náà ni ṣùgbọ́n ó rinlẹ̀ ní kíni ó rinlẹ̀ lẹ́rìí tètè ẹ̀kọ́ láàmú ẹ̀rí là á tẹ̀lé àbáni wa ìnàmá alẹ́ ìmán bí ha dandan ni kéèyàn kọ́ ya gbàgbọ́ wà ń la yàrá dàmí ni ha harfan wàhídà kódà ara àfi kan nínú ọ̀rọ̀ kò gbọdọ̀ sí kíni kò gbọdọ̀ gbádànù tí ń jó ní rẹ o onísúnà máa ń juwọ́ lè fẹ́ rí ni ní tí ò bá ti tètè gbọ́yé yóò wo ní ẹni ìṣíwájú rẹ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n ti sọ. àmì ìṣeré àwọn nǹkan kọ̀kọ̀ ni níta nídìí náà ni pé káṣe kí ni ká juwọ́ lẹ̀ kódà bí wò ó gbọ́ yé bàbá ní harafi kan ló kéré èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ gbádànù ń bẹ kó mo wá gbogbo ẹ̀gbẹ́ òṣùgbé léyìí ń nínú tó jọ nílẹ̀ pápọ̀ kó ara yọ ìkan kúrò ń bẹ ṣìṣe oníbídíà tó fi jọ àwọn yahudi àti nasọ́rọ́ sọ́dọ̀ wọn lóyún wọn pé yu'minuna bi ba'din wa yakfuruna bi ba'd apá kan náà gbàgbọ́ wọn gba àwọn míì gbọ́ irú ẹ̀ náà pọ̀ nínú àwọn mùsùlùmí lẹ́ni yóò ní tó bá la káyè mu nìkan ló ń gbàgbọ́ àwọn kan ò ṣe kí ni wọn bá la káyè mu ìtumọ̀ yẹn pé kò ní gba àwọn yìí ń gbọ́. bàbá ní aráàfin kan ló kéré jọ gbọdọ̀ wàgáyìrì ha bákan náà lọ gbọ́dọ̀ gbá nǹkan mí náà dànù min al-ahadith al-ma'thurat ani thiqat nínú àwọn hadith tó fẹsẹ̀ rinlẹ̀ táwọn afa òdodo tó dúró déédé tágbà wá ọ̀gbọ̀dọ̀ gbá dànù kúrò àbí làákàyè tiẹ̀ ò gbé. wala yukhasim ahada wala yunaziruhu wala yata'allamu al-jidal. فإن الكلام في القدر والرؤيا والقرآن وغيرها من السنن مكروه ومنهي عنه أبني ولا يخاصم أحدا a gbọ́dọ̀ sọ àwọn ọ̀rọ̀ báyìí dọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọjà táwọn á ti pé yóò adíjà náà ń tó. ọmọ wa dìbẹ́tì káàkiri lórí ọ̀rọ̀ tó ti rinlẹ̀ ẹ pé gbogbo dìbẹ́tì kan lè mọ kódà kan mọ́kìmù tó da gbogbo ẹ̀kọ́ ní kẹ́yìn àwọn ẹni àwọn sálàfù wa wọ̀n ń torí pé àwọn tó máa ní dìbẹ́tì dìbẹ́tì lọ́rọ̀ tó ti rinlẹ̀ kí ni ẹ̀kẹ́rin yín wa dáadáa kí ni ẹ ṣe ẹ bá ti rinlẹ̀ wọ nídìí wàhálà ọdún pé onífẹ̀ẹ́nu ẹnì yìí adúbúrò àmì àwọn kan mi fẹ́ díjà láàrin àtàwọn kẹrin ní ọ̀rọ̀ bá wọn ó sì yẹ gàdá. ṣé ọkọ àwọn àáfàá nílànà oníṣúná ni ọ̀rẹ́ ní tó fẹ́ gbódodo eléyìí fẹ́ gbódodo ni kódà àáfàá gan ni ó mọ wíṣì pé àti bá tẹ̀lé lọ́wọ́ bóyá tó bá hàn sí yóò ṣe kí ni yóò gbọ́ àwọn eléyìí ti ní sáàndì ẹ ta kò dodo ni wọ́n sì máa challenge àwọn èèyàn lórí rọ́ ìwọ àkọ́ bọ́ sí nkẹta kó ń gbà tọ́sí àwọn kọ́ńfàrẹ́tì mẹ́wàá mẹ́rin kọ́ yẹ jáde kí ni tó bá ládùúgbò yìí ọ̀rọ̀ súnà ẹ ṣe báwọn àjà ètò ti lẹ́rìí ni kásálẹ̀ ẹ̀fẹ́ tí ó ṣe kíni tí ó ti gbẹ̀ yìí tó fi mọ ẹsẹ̀ káàkiri wọ́n á tán lódodo gbọ́ láti lọ ṣe kíni láti lọ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wọn ọ̀tún ti ní ìlànà wọn tán lọ tán náà wàá máa ṣàlẹ́jì ẹ̀ wàá fẹ́ kí bí sí ti ra àwọn míì tán nídìí òdodo àwọn míì tán jó ń kí wọ́n ní ẹnìkan nínú àwọn tí wọ́n láìkì irú nǹkan báyìí láwọn àsìkò àwọn ẹni síwájú jùlọ. ó fẹ́ takọ̀ àtọ́ ní kò sọ́lọ̀ ẹ̀rọ kí ló jẹ́ dandan fún rẹ̀ nìyẹn kókó gbogbo ẹ̀rí kó fi rinlẹ̀ tí nǹkan bá ti kékeré lọ́dọ̀ yín gbogbo ẹ̀rí ti tó yín. wọ́n ní ẹni yìí wá ń wá ẹ̀rí láti fi tẹ́ láti lọ fèsì wọn. ó wá wá ẹ̀rí one thousand tó fẹ́ fi báàkì kọ́ lọ́n ṣe kí ni ọlọ́n bẹ. inú ọmọ kéwù rẹ̀ náà dùn pé ah, àfáwà ti dè kàn ó wá ẹ̀rí one thousand láti fi báàkì pé ọlọ́n bẹ. ẹni ìyá arúgbó jọ̀kújọ̀kú ni ah, kẹ́kí sáfà yín. tí ìbá ti pé iyèméjì one thousand bẹ lọ́kàn àfà yín ni kò ní mọ mẹ́rin one thousand láti fi báàkì kí ni ọlọ́n bẹ. ti kílẹ̀ ìnà wà pé wàlá yóò káfíń àhàdà ni wọ́n ti fanfa máa sọ́dọ̀ ọ̀rọ̀ jà dìbẹ́tì káàkiri lórí ní tó ti fẹsẹ̀ nílẹ̀. bákan náà wàlá yóò náà zèrò hù wàlá yàtọ̀ alámùlì jìdá kò ní wọn akẹ́kọ̀ọ́ kọ́yọ́gbó ìlànà tiẹ̀ torí pé tó máa lọ ń bá wọn oníbídíà lọ ṣe bẹ́ẹ̀ ń gbogbo ògbà àtàfẹ́ fún ọ náà ní abẹ́ àwọn bídíà táwọn ń ṣe ó padà máa kó sóun náà la díẹ̀díẹ̀. bákan náà àáfẹ́ rẹni tó ní ìlú ìlànà wọn tó lè padà sábúrú fún irú ìlànà yìí ló kó bá àwọn àlùmọ̀ tẹ́sílà lásìkò tí àwọn al àwọn náà khalifa mùsùlùmí àwọn bí àwọn fìlọ́sọ́fà ti pọ̀ lásìkò islam sì ti spread dẹ́ ìlú mi wọ́n ní àwọn eléyìí àlè rí wọn mú o àfi káwa náà kẹ́kọ̀ọ́ kínni ìròrí kágbá àríyàn rí o àfi ká kẹ́kọ̀ọ́ ìròrí bíi fìlọ́sọ́fì àwọn akọ wọn gbọ́ ọ̀nà àkídà ọ̀nà ń pè ní ilimul kalam àwọn akọ wọn padà gbárí mbẹ tó bá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ àkídà tó ń jẹ́ pé ẹ̀rí látọ́lẹ̀ kẹfì lé lélẹ̀ ń máa pòrí lórí ọ̀rọ̀ làákàyè làákàyè ni làákàyè ló padà á fi àfẹ́ tiwọn ló padà fi wá ní implication bú lára wọn lórí gbogbo tó ní ṣe pẹ̀lú orúkọ ọlọ́run àti ìròyìn àti gbogbo tí làákàyè wọn ò bá ti gbé wọn náà àgbọ̀dọ̀ yìí kíní ẹ̀gbà tó pé ó takò làákàyè. ṣùgbọ́n àtọ́síwájú wọn bí àwọn sọ̀hábà àwọn tàbíyìn bí àwọn àyímọ̀ tí wọn náà tó gbáwájú ààrẹ tó kẹ́kọ̀ọ́ eléyìí nígbà táwọn mọ̀tẹ́síládé tó di pé àwọn túwìtàn wọnú ẹ̀sìn bò láti bá wọn ká máa lọ kẹ́kọ̀ọ́ wọn lórí pé lóyìí ló wà fẹ́ tiwọn ẹ wọ àwọn èèyàn nínú àwa mùsùlùmí lẹ́yìn náà pé bó láti dìbìtì kọ́ni yó táà dúró lórí pé àyà kúránì àti ṣe títà bá mú dání náà láfi dìbìtì wọn táà lọ́n ṣe bí wọn kọ́ọ̀ṣe sí wọn kọ́párétìfù ẹ wò mí ìran bó lónìí bó náà ṣe rí ẹ tó bá dá sọ́rọ́ ẹ̀sìn ìròrí wọn ló fi dá sí ìròrí wọn náà ni. ìyẹn ni mo ìyẹn ni jìdáàlì mọ jẹ́ káàkiri ló fi léwu ọlọ́ngẹ òtún wàhálẹ̀ mẹ́ wàlá tó jáde lò áàlẹ̀ kìtàbí ìlà bílẹ̀ tí ìyà àṣàn ní wọn sì máa ti máa ń fa ọlọ́run fílẹ̀ àyàfi ọ̀nà tó bá dáa náà tó dáa náà ní ká dó lórí kuran tó bá ní àwọn oníròrí burúkú sí lọ́rọ̀ tawhid tọ́nà fẹ́ gbà pé ah, àwọn eléyìí wọ́n yà pé kíní kan ní bó mo ti fẹ́ kó sí làákàyè tí mo fẹ́ fi ọ̀rọ̀ ọ̀rọ̀ kíní ọ̀rọ̀ nítorí ó ṣẹlójọ́ gbẹ̀rẹ̀ àlùkí àwọn ẹ̀bùn ní ti fẹ́ gbọ́ yé o lọ́ba ń lọ́ ronú lórí ṣètò ọ̀bá sọ́ra ẹni tó bá kọ ọlọ́run ló wí bẹ́ẹ̀ ìtọ́ òfin ilẹ̀ ń pẹ́lú kan tọ́lọ́ bá sọ àmọ́ juwọ́lẹ̀ ni ìyẹn ti tó lọ lẹ́rìí ìmọ̀ tó bá fẹ́ jiyàn tó fi wọlé tó fi dìbìtì tí ó fi gbọ́ kí wọn náà padà lọ́kàn irú tó ń ṣe tó bá rọra yóò àfẹ́ tiẹ̀ ìyẹn náà sálàfù máa fi ń kìlọ̀ fún wa nínú ọ̀kadà láti wọn ní káàbọ̀ mi ti fẹ́ fi kọ̀nfẹ́sì àwọn èèyàn ẹ̀dá kó bó lọ sí fẹ́ tẹnu ọ̀kadà láti wọn náà tí ò ní fara kó nǹkan kí lọ́ọ́ mọ̀ sọ fẹ́ nìyẹn kádàrá wà náà ni bẹ́ẹ̀ ni àbẹ̀kọ́ ọlọ́run sọ ó sì lẹ́rìí ṣùgbọ́n tó bá ní kò tó ẹ bẹ́ẹ̀ ìbòmí lọ́gbàá lọ àdìbò mo ti fẹ́ ẹ mọ̀ ó yẹ kéèyàn wà bí yóò ti wù lákàyè tí yóò fi gbé kalẹ̀ fún tó o bá rọra ọ lọ mú lánàá tí èsì lànà ẹni ìṣíwájú ìwọ náà sì láàyè látara nítòsí o àmì ẹ̀yẹ tó yẹ pé irú lànà tó lóore tó fi dágbére fún Islam tó fi dágbére fún ọ̀nà tó tọ́ kámẹ́ ló kó nu Islam tó ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó ṣàánú wa bàbá nífa inal kalam fil qadar torí kí tẹ̀ bá ń jẹ àríyànjiyàn lórí ọ̀rọ̀ kádàrá wàrú ya àbí rírí ọlọ́run wàlú quran ita quran ìta ìkẹsẹ̀ dẹ̀ ọlọ́run ni ṣé ọ̀rọ̀ ọlọ́run ni òkè ara àfi tí mo pè jáde ṣé gbólóhùn quran ni àbí gbólóhùn tèmi tẹ́ ẹ bá ń jiyàn nírú wa ghairi hamina sunan àbá nǹkan míì nínú ti sunan mu wa ìmọ̀ jiyàn lórí rẹ̀ mọ̀kìrú òhún nítorí jẹ́ ni wàmọ̀ nìyí yọ̀ ánìw àgbọ̀dọ̀ dídè wàlá yakunu sahibuhu àwọn bá ní ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wàyín asọ́ọ̀bà bíi kàlámì sunna kódà ìpọ́rọ̀ tiẹ̀ ló lékè ọ̀rọ̀ tiẹ̀ tó padà fi lékè ọ̀rọ̀ tó sọ ó padà bá mu kẹ́ ẹ̀yin náà wò ó sì ìyẹn tá a bá wọn jà ló padà fi ṣé kíní ló padà fi padà àbá ní kódà bọ́ọ̀rọ̀ rẹ bá bá mu bàbá ẹni bẹ́ẹ̀ bọ́ọ̀rọ̀ rẹ bá bá mu wàyín asọ́ọ̀bà bíi kàlámì sunna min àlì sunna àbá ẹni bẹ́ẹ̀ èso ní sunna hata yada alijidala ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń sọ bá mú o ṣùgbọ́n lánàá tó ń lò tí fi ń gbé kalẹ̀ yẹn ṣe lànà onísúnà bàbá ní irú ẹni bí ó ṣe kó sọ onísúnà títí ẹ fi àríyànjiyàn yìí lẹ̀ wàyó mẹ́nu bẹ̀rẹ̀ asar tí ẹ ṣe kíni tí ẹ gbẹ asar gbọ́ ẹgbẹ́ ní tí wọ́n bá mọ́ mọ́lìkì tó fẹ́ àríyànjiyàn bó lọ́nà wà ní àbí bó lọ́nà ti wà lórí àláràṣì kí ni mọ́ mọ́lìkì fi dákẹ́ àjùwọ́lẹ̀ fún ni àìbẹ̀rẹ̀ kẹ́ bó ló ṣe wà ń ṣé tó bá ń bá ń jiyàn kí n bó ló ṣe wà tó bí lọ́wọ́ describe ẹ̀ tí ẹ fẹ́ describe bọ́ọ̀lù ṣe wà mẹ́ kí lè mọ̀ tó padà rọ́ọ̀lù yóò rọ́ọ̀lù nǹkan o ẹ mọ̀ kó bá wọn àmì àlọ́tẹ́ tó lẹ̀ pọ́nà òtí ẹ̀sìn bẹ̀ tó táàmù bó ṣe dúró yìí òkè tó yẹ kíta bá tẹ̀ ló rọ̀gbọ̀ ni láti jọ ìyóyẹ kó ti rí ṣe bákan àbísà ló sùn ni táwọn gbogbo yìí ńgbà tẹ́rì ti ilẹ̀ àmọ́ jù ọ́ lẹ́ni o ìyẹn lẹ́ni ẹ fẹ́ bá mọ́ mọ̀lẹ́kì ṣe àbí bó ló ṣe wà mẹ́ẹ̀ kana imamu sa àwọn yẹ kí imamu lè imamu kan lábùkù ni pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tawhid agbọ́dọ̀ o agbọ́dọ̀ sọ́ra a máa ń juwọ́ lẹ̀ fún ni àìfi làákàyè wa àìfi gbé torí tó ju làákàyè wa lọ ni kọ́lọ́mà subhanahu wa ta'ala kó sànù wa kí wọ́n adó lórí òdodo wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.